Miliki Express yé Miliki Express ni bẹ́ẹ̀ ni báyìí bá ń jẹ ni kí a máa ṣọ́ra torí pé òní la rí kò sẹ́dá báyìí tó mọ̀ ọ̀la tó bá ń dára tó ń dùn tó wò pé yes àwa làwa ń bẹ̀ àwa làwa ń point ee eh, gbẹ̀yìnwó kan wọ́n ti pé àwọn kan lọ́wọ́ à ń bẹ̀ lánàá àwọn kan lọ́wọ́ à ń bẹ̀ báyìí àwọn kan báyìí lọ́mọ àwọn bẹ̀ lọ́la sójà kó sójà kó ọ̀mọ̀ lẹ́yìn tó bá wọ pé ok èmi ni CEO báyìí ok èmi lọ́gá ẹ̀ báyìí kò <laughs> rántí pé òní la rí kò sẹ́dá tuma torí náà ṣe sùúrù ṣe pẹ̀lẹ́ ṣe jẹ́jẹ́ gbogbo ohun tá a bá ń ṣe láyé ká gbìyànjú láti máa bẹ̀rẹ̀ wá sílẹ̀ torí pé àmọ́ ẹni tí ọlọ́run fẹ́ gbéga lásìkò yẹn tó bá wọ pé yes mo máa ń bẹ̀ tó ti ara ẹ̀ tó ṣe aburú sí ẹni tó wà ń sàlẹ̀ abẹ́ni tó kéré abẹ́ni tó wò pé ẹ after èmi lọ̀gá ẹ̀ tó ṣe aburú sí rántí pé ó lè jẹ́ ọ̀la kí ọlọ́run yí ipò padà ọlọ́run Olódùmarè kò ní yí ipò wa padà sí láburú kò ní rí kádàrá padà sí láburú àǹdolówó àná láṣẹ Olódùmarè báyìí owó wa máa pọ̀ sí ọlá wa máa pọ̀ sí ìràwọ̀ wa náà kò ní wọmi kò ní wọlẹ̀ mo fi kí wa kábọ̀ sórí ètò yín ètò wa Miliki Express bẹ́ẹ̀ ni ká máa Miliki ká máa mùkúlú mú kẹ̀kẹ́ orúkọ tèmi ni Abímbọ́lá Badmus aka Madiva aka sexy lẹ̀pà tó wà tàlẹ́ńtẹ̀rẹ̀ ṣáà mọ́ Madiva for the music Madiva for sọ̀rọ̀sọ̀rọ̀ Madiva all over the world bẹ́ẹ̀ ni ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn ẹ ti mọ̀ pé bá ṣe máa ń ṣe lórí Miliki Express ẹjọ́ tèmi a mo máa ń mú àwọn ohun tó jẹ́ pé <laughs> àwọn ohun aládùn pàápàá jùlọ ohun tí ó ń lọ tó ń happen láàrin àwọn ìlú mọ̀ọ́ká ẹ ti mọ̀ pé mi <laughs> mi níṣẹ́ mi ju kí n máa kí n máa tọ́ pé kí n máa lọ sáàrin wọn pé ó yá kí n lọ wá pọ̀ ṣe báyìí lásìkò yìí wọ́n ti fẹ́ ká scope mi àwọn wọn lè ká scope wa bákan náà Tóyìn Abdul ó wà lágodo fún wa láti fún wa ní campus gist bẹ́ẹ̀ ni ohun tó ń lọ ní àwọn campus visa bákan náà ó tún máa ń fún wa ní àwọn ọ̀rọ̀ ìyànjú fún àwọn akẹ́kọ̀ọ́ lórí àwọn ohun tí wọ́n lè ṣe àwọn ohun tó lè dowó àti ohun tí àwọn olùkọ́ wa náà tí wọ́n ṣe tí ó kùn díẹ̀ káàtó lásìkò yìí báyìí Tóyìn Abdul ní amáṣekínni la máa ṣagbátẹrù ìròyìn tá a máa mú wá fún yín àwọn ohun tó ń láàrin olùmọ̀ọ́ká wa yẹn ah ah Tóyìn ah ah, ah ọmọ mi kò ṣe ṣẹ́rí kò síbi tí ò lè lọ kò síbi tí ò lè travel lọ àwọn eléyìí wọ́n ń ṣẹ́mẹ̀bọ̀ láti Nàìjíríà ẹ i pé tá a máa hmm, láìpẹ́ láì jìnnà ẹ rí i US tó ń ṣe àmẹ̀bọ̀ àmọ́ mọ̀ kí wọ́n lè deport ẹ̀ torí pé Ọlọ́run wà pẹ̀lú wa lórí Orísun ẹ wo tó tẹ̀ ní ó máa dùn ó máa lárinrin bákan náà a ní àlejò fún wa lórí ètò ẹ̀wò ẹ mọ̀ pé máa sọ fún ipa àwọn àlejò wa bójúbójú ni mi ní jẹ ayín sí àmọ́ ètò tèmi bí mo ṣe sọ ó máa dùn ó máa lárinrin a máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ a dẹ̀ máa kọ́ ọgbọ́n tó pọ̀ kó tó di pé akọ́sàgbà mi ètò ní pẹ̀rẹ́ ká lọ dàsà ká lọ jó sí orin ẹ̀gbọ́n mi èèyàn mi nice tí wọ́n pe àkọlé ẹ̀ ní owó owó nìkan ló lè ṣe ó yé à ń bọ̀. ká má mílíkì ká má mílíkì skẹ́lẹ́ ó ṣe DJ Neptune tó feature Davido tó pe táìtù ẹ̀ ní dẹ̀mọ́ ni pé mo fún yín ní ẹ́ back to back àwọn ohun tó jẹ́ pé on point ni méjì ni mo ṣe kí ni ni mo gbé wọlé fún yín abala tí wọ́n wà báyìí abala ohun tó ń lọ tó ń láàrin àwọn ìlú mọ̀ọ́ká wẹ́ tí mọ̀ pé ẹ́ẹ́ kẹ́yìn gbé tiwa báyìí kí n gbẹnu sí kí n ṣe gbogbo amẹ̀bọ̀ yẹn fún yín àmọ́ lọ́sẹ̀ yìí Tóyìn Abdul ló máa já wa sí ohun tí ojú ẹ̀ rí nígbà tó jáde tó lọ́wọ́ pé ó yá gbogbo ẹ̀yìn ìlú mọ̀ọ́ká wa kí ló happen àti nídìí agboolé orin ni o nídìí iṣẹ́ tíátà ni o Tóyìn ẹ̀ wò ó ṣe kí ni ó lọ slow and steady bó ṣe ń fẹ́ pé a ah, sísítà mi kí ló happen ló ti ń múṣẹ́ yẹn wá fún yín Tóyìn Abdul máa já wa sí ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí à ń bọ̀. èyí ni ohun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí Peter Okoye ọ̀kan nínú àwọn ìbejì olórin tí a mọ̀ sí P-Square jẹ́ kí ó di mímọ̀ wípé òun ò kí ń bá ẹ̀gbọ́n òun Jude Okoye sọ̀rọ̀ látàrí rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀ láàrin òun àti ìkejì òun Paul Okoye. Ǹjẹ́ ìrẹ́pọ̀ ṣì lè wà láàrin wọn bí? Bàbá sọ wípé mi ò kú o, mo wà ní ilé ìwòsàn níbi tí mo ti ń gba ìtọ́jú fún àìlera mi. Àmọ́ o, ẹnikẹ́ni tó bá ro ikú rò mí ni yóò bá ikú lọ o. Ó wá ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn olùrànwọ́ rẹ̀ fún ìnáwó sí àti akitiyan wọn. Diamond platinum fi ẹ̀sùn kan obìnrin rẹ̀ fún àgbèrè ṣíṣe pẹ̀lú Peter Okoye èyí ni èsì tí obìnrin rẹ̀ Zari fún un ó ní tí mo bá ṣe àgbèrè ní gbogbo àkókò tí èmi pẹ̀lú rẹ̀ fi wà papọ̀ kí ọmọ tí mo bí fún ẹ la ikú lọ hmm, èyí ò wá pọ̀ bí? Ọláyọ̀ sọ fún Regina Daniels àti Bambam ti Big Brother Naija wípé mọ́tò rírà kì í ṣe ìdókòwò. Àbúrò Ebeli bu ẹnu àtẹ́ lu Ọlámídé wípé kò ṣe ìrántí olóògbé Dagreen fún ọjọ́ ìbí rẹ̀. A ò ní rí jù báyìí lọ lórí abala ìlúmọ̀ọ́ká tọ̀sẹ̀ yìí. Abdul Olúwatóyìn olùjábọ̀.